بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف ونوبة أترى إكايك وساجوا النبي محمد صلى الله عليه وسلم في كنا قم با أو سوابع أتيجو عن تجدا تلي إلى النبي ما تجوا من الكيام أبدا بعد كلا باعوا ọlọ́ba tí wọ́n ní ẹ̀sán olóore àwọn òbí fi wọn bí ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run kọ́lọ̀ kò tí kọ́mọ wa pẹ̀lú wọn kíra wọn ti ya arahamu rahman pẹ̀lú ọ̀dá ọlọ́run bá kùmọ̀ tẹ̀síwájú láti bá tààrọ̀ tèmi tẹ̀síwájú sóràtòlù tọ́wá eléyìí ń bá tí ọlọ́wọ́ bá lè tẹ́ ọlá ń sọ fún wa nípa ànábì wa Musa alayhi salatu wa salam àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn àti Fir'aun nígbà tí ànábì Musa ń jíṣẹ́ fún Fir'aun kí ni àwọn nǹkan tí Fir'aun tó fi ń fọ ìsìn padà àti pé kí wọ́n lọ padà jẹ́ àtibọ̀tán fìràhàn gbogbo bí fìràhàn ó sì lágbára tó bó ṣe làmìlaka tó lórí náà tó léra rẹ̀ pé gbogbo nǹkan lágbára òun ká nígbà náà torí pé kò sí agbára nìkan tó kópa sí agbára òun nígbà náà kí ló padà jẹ́ àtibọ̀tán ẹ̀ níbo lọ́rọ̀ ẹ̀ padà jáde. ọlọ́ọ̀bà àdìjọ́lá ó sọ ilé ìfún wa nínú súrà tuntun wa. Àrùn mẹ́ àti bá àlàyé náà débi pé Fìràwọ́nà àti àwọn òkùn náà tó kójọ wọ́n ti pàdé pẹ̀lú Musa lẹ́yìn àlẹ́bí Musa ti borí wọn. Eléyìí ló mú kí àwọn òṣìṣẹ́ náà ó wọlé eléyìí kọjá àtàwọn òṣìṣẹ́. Ètí ń jẹ́ human ó wá sọ̀ sára sí wọn. Wọ́n ní láti gba àlẹ́bí Musa gbọ́ eléyìí ń fà á tí ọlọ́ọ̀bà àlejò ọlá tó bẹ̀rẹ̀ ń tẹ́sí múlá pẹ̀kọ̀ kó mọ àwọn ọmọ Israẹl tí wọ́n ti gbà fún ọlọ́run látara rẹ̀ kó wọn jáde kó ní ilẹ̀ Mísírà kó wọn kó lọ́dọ̀ Fìràhùn eléyìí ló fà á tó ti jẹ́ pé. Àlẹ́bí Musa, Bèdáàtì kò gbà tọ́lọ̀ ní gbogbo wọn jáde òru lọ́jẹ́, torí pé lè yóò lè rọrùn fún wa láti lè rí wọn kó jáde. Àlẹ́bí Musa ti kó wọn jáde lóru, ṣùgbọ́n tòun ti náà náà. Àwọn wọ̀nyí náà, wọ́n padà tó lé wọn rí nígbà tí ilẹ̀ máa. Ekúrò àti Bẹ́ńbẹ́ tọ́lọ̀ fi ní sẹ́jáde lóru òun wọn Àwọn Musa ní nǹkan ìwọ tó ní mọ́tò tó rí Táwọn tó ti fẹ́ wá ọ̀nà mọ́tò àwọn ní mọ́tò tó bá jáde sí àwọn lọ. tó náà bá ti jáde tí wọn ò fi ẹ̀nà gbàtọ́ eléyìí ni ọlọ́run fi ní ká lẹ́sìn musa wá ti di lóru ó pa àwọn ìjọ ìjáde ibi tọ́lọ̀ tó wá ní ìpàdán ọ̀nà ńlá ni. àwọn ìṣúná tó wà lábẹ́ eléyìí náà ni wípé kí wọ́n má lè rò pé bó wọ́n gbà ọ̀nà wọ́n gbà ṣùgbọ́n ti bẹ́ẹ̀ ìgbẹ́ olórí tuntun àti èyí tí yorùbá náà máa Gbogbo wa lẹ́yìn Musa ti kìlọ̀ fún Fìràwọ́nà tó àtàwọn tó kù pẹ̀lú ẹ̀. Ìgẹ́ni ọ̀pánu wọn kò fún wọn ní àǹfààní àti lè gbọ́rọ̀ sí Musa lẹ́nu. Ẹ̀kọ́ lélẹ́yìn fún gbogbo wọn tí wọn náà ń gbọ́ wa. Wọn náà ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run pé tọ́lọ̀ ń fẹ́ lélẹ́yìn. Wọn náà bá sì jẹ́ ọ́.

fọ́nà ọlábàrà nínú mọ́tà ọkùnká jáde fún náà òun ti bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ alẹ́ lọ. lọ bẹ́ẹ̀. Nígbà tó ti ìparun náà ni. Odò táàmì mọ́tà lórí tó bà lẹ́rù. Ọlọ́run táàmì odò kò pa ọwọ́ ẹ̀wọ̀rọ̀ ọlọ́wọ́n tó ń di ayé àwọn pé látàkọ́ bùdárọ̀dá wà látàkùdà. ìyẹn Musa látàkọ́ má bẹ̀rù sí àwọn tí ń lé orí bọ̀ ọ̀bà ọ̀ ẹ̀rọ ní dárọ̀kà. wọ́n látàkùdà sì mọ́ fàyà. àwọn akọ́kẹ́ sí má dá. wọ́n ní má páyà ilé odò tó wà wájú fún un bẹ́ẹ̀ni ò ṣe ní gbé ń lọ má páyà rẹ bẹ́ẹ̀. ibi tí à ń lọ wájú yìí má páyà káàdì ìgbàkan ó ṣe é kò sí ìgbàkan tó ṣe é ẹ máa lọ. ẹ̀yọ́ ọlọ́ba ń bẹ lẹ́yìn rẹ̀ òun ni máa ní àǹfààní ilé yẹn. kódà ọlọ́ba àlejò ọlá ó sọ fún wa láwọn àyè nínú ọlọ́run kò áì. Ibi tó wọ́n bá lè jọ láti sọ ìgbà tí wọ́n ká ní wọn lórí bá àwọn ìmọ̀ ń bọ̀ ọdún tó ti sọ̀rọ̀. Ọlọ́dún bàdá máa ń darọ̀ àjẹmọ́ ẹ̀. Nígbà tó yà lẹ́yìn Musa àti Arun tí wọ́n rí àwọn èèyàn bíbà tí wọ́n pọ̀ wá tí wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé mọ́tà ẹ̀mí wọ́n fẹ́ pani ẹ̀mí wọ́n yẹ ẹ̀mí wọ́n fẹ́ pani tẹ́wọ́lẹ́ mi yàn pani ìtumọ̀ ẹ̀mí pé ẹ̀rú bà wọ́n wọ́n fẹ́ sojú pé ah, àwọn èèyàn ní bá mú tí ń bọ̀ yìí ló bá gbé gbà ọ̀nà ló láǹkà gbà báyìí wọ́n ní ìnà làmùdùrọ̀kù ó tá wọ́n bá wa gbogbo bá ti láàjí jáde lórí tó ẹ̀yìn la làwọn ọ̀dọ̀rọ̀ kù à ìdíjọ́ ọ̀sán sí lélẹ́yìn àwọn táwọn sábà ti dé. kọ́ọ̀lẹ̀ kẹ́là ojú ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ti ń dá ẹ̀mí musa lóṣù musa sọ fún wa ìkàlà wọn ò ní bá yín wọn ò ní bára akẹ́kẹ́ ní kò sí ìnira akẹ́kẹ́ pẹ̀lú ọlọ́run ní sọ̀rọ̀ fún musa wọn. musa wọn sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú bọ̀tàbálẹ̀ anyị ní òsì nǹkan kan tó gbẹ́gẹ́ ni ẹnà ya ìyá ọ̀sìn ìgbà yà ní ọlọ́wọ́ bá mi wá pẹ̀lú mi. abẹ́rẹ́ tí wọ́n náà lè sọ yẹ tí wọ́n náà lè sọ pé wa. kó tó léwu yóò ó ní iṣẹ́ àgbàjẹ tẹ́lẹ̀ kù kó tó lọ pé kẹ́nẹ́ kó tó sọ pé mo yó. ìtumọ̀ ọ̀rọ̀ yìí kéṣe ká máa lọ́wọ́ wá fún wa ti lúpọ̀ jẹ́ sí wípé bóòlù wọn náà ti súnmọ́ lọ́wọ́ bá sí ìta lọ nìyẹn. tẹ́tí tòró bá dé ọlọ́run náà lọ́wọ́ máa pè àbóníkà níta máa pè. ìṣòro bá dé ẹ̀lẹ́mìnà máa tó lọ́wọ́ pé ọmọ ìṣe ìtọ́jẹ ọmọ ìṣe ọgbà ẹ̀fọ́ àti ìṣúná ẹ̀yà ẹ̀ máa ṣe wá ẹ̀yà dìbò lórí odó <laughs> orí odó ti ti àáké ti ti ti gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́gbọ́ kẹ̀kẹ́ yìí pé nǹkan bá dé ṣùgbọ́n ẹni tó bá dúró tọ́ náà ọba dáadáa bí nǹkan bá dé ṣéwù náà ni pé ẹja fọkàn ọlọ́wọ́ bá wọn ni ọlọ́wọ́ bá wọn ìdílé ti wá. Torí ti eléyìí níjọ́ náà láwọn Anábì Musa ó pe ọlọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ rẹ̀ sì ni mo wà pẹ̀lú látara bẹ́ẹ̀ tó fi pọ̀ gbẹ Musa kọjá. àtàwọn tó tẹ̀lé àwọn ní Odò yẹn náà padà wọn ni ibẹ̀ náà wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ni fìràwọ́ náà ó sọ àwọn àjọ rẹ̀ nù wọn ò sì mọ̀ náà. àwọn afọ́nimọ̀ tẹ̀sí rẹ̀ wọ́n ní jọ́ta rí yìí. ọjọ́ náà nígbà tá a náà lè mú fẹ́ jáde pẹ̀lú àwọn ẹ̀ṣẹ́ rẹ̀. ó bẹ̀rẹ̀ kàwé pé nínú òlu nítorí ọjọ́ náà lọ́hùn àtàwọn tí fìràwọ́ náà kó jáde wọ́n lọ́dọ̀ ẹ̀ sọ ipò tá a sọ pé láàdá ìwà láàmùbí láàdá ìwà láàmùbí kò sẹ́ni kan tó lè po èèyàn máa ń bẹ̀ ẹjọ́ náà kò sẹ́ni tó dáwọ́ wá tẹ̀lé ìtumọ̀ ẹni tó gbogbo èèyàn náà lọ́sẹ̀ lé níjọ́ náà náà gbogbo èèyàn pátá torí pé káwọn àdókò àlejò nígbà tá a lè fi mú ká tó ti fún wọn ní àkókò tó ti fún wọn ládéhùn ó bá àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń tẹ̀lé sí ìyàwó nàìjíríà náà lọ́wọ́ bẹ́lẹ̀ tí wọ́n sì péjọ níbi iná ọ̀pọ̀lọpọ̀ wọn gbàgbà nẹ́bí ní bá ń tẹ̀lé nẹ́bí níta jáde. ṣùgbọ́n nígbà tó ti rí i pé ìyàwó náà ti rí i pé àwọn ẹ̀ ti gbà mú mú dá gbogbo àwọn ọ̀rọ̀ tàbí àwọn ọ̀rọ̀ tàbí tẹ́lẹ́pẹ̀rẹ̀ tàbí مفرد يعني ركاب كلمة فارسية أصلا أو ذاتي بقاف بالسين ولو نعني الأماكن المزرعية أو يبتون من جنكس شباب إيه؟ القرى قبل بها إيه؟ واقع àwọn àbá àti táwọn yẹn ti máa ń dáko ẹ báwọn yẹn ti wà bẹ gbogbo àwọn àbá àbá àbá àbá yìí kéréje kéréje tó wà ní gbogbo ẹgbẹgbẹ ní sọ̀rọ̀ ọjọ́ náà lọ. Hm? fìràwọn náà wá rìn sí gbogbo wọn pátá gbogbo wọn náà wá kú gbogbo wọn ló kó jáde gbogbo wọn jọ tẹ̀lé nínú olùjọ náà. ìyẹn ló kọ́kọ́ àwọn ọ̀dọ́ lọ pé níjọ́ náà lọ́wọ́ nígbà tí wọ́n parẹ́ láàdáì wà ẹni tá a pè abẹ́ni tí ó pèyàn àtẹni tí ó dáhùn kò sí wọn jẹ́nà gbogbo wọn ni wọ́n parẹ́ pẹ̀lú ìgbèrà ọ̀nà àyàbá tí wọ́n gbà fún mi ká tún lẹ́sìn jọ́nà lọ. torí ti eléyìí ẹ̀kọ́ leléyìí fún mi ẹ̀kọ́ leléyìí fún wọn náà lẹ́yìn tó ṣe pé gbogbo ẹni tí wọ́n bá wí sí ńlá dídí. tí wọ́n bọ̀rọ̀ náà bá sọ̀rọ̀ tó bá dúró lórí ìfẹ́ ẹnu tarẹ̀ náà ni kẹlẹ́ mọ̀ yìí pé irú àwọn èèyàn tó lè ṣe kẹrin wọn lè láti bọ̀gbọ́n dáadáa. àti bọ̀gbọ́n ìgbéra ó náà náà bá lè sọ láǹsọ fún ẹ̀ yìí. kó bá wa náà báwa náà jáwọ́ pálapàla ní àti títún na ọmọ Israẹl sáàlẹ́bí ìmúta bọ́lá ń lo sábàbí àti gbà wọ́n lẹ̀ kí ni wọ́n tún dáwò. ló fà a lóbi jẹ́ sí pé bàbá rí nǹkan tí àwọn Israẹli ń dáwò léyìí pẹrẹsẹrẹ rẹ̀. aláìmoore náà ni wọ́n kọ́ra ọba àlejò láti bọ́ dájú. gbogbo ẹ̀ àwọn tí ọlọ́run ló sábàbí àti tí wọ́n lóore ibi náà ni wọ́n bí sùn gbogbo àdúgbò ọlá tọ́nà ọba àlejò ọlá dá wọn gbogbo dáadáa tọ́nà ọba àlejò ọlá ṣe fún wa àwọn dáadáa fẹ́ àìmọ̀ọ́rẹ́ náà wọ́n ti fẹ́. ọlọ́ọ̀bá àlejò ọlá ó ní dábàá ní Ísírẹ́lì ọlọ́dún mo pẹ̀lú ọmọ Ísírẹ́lì kọ̀dà àìsàn àìsàn kan ní àdúgbò ìkọ̀ àwọn ọlọ́ọ̀bá ti là yín lọ́wọ́ ọ̀tá yín sí ṣẹ̀fẹ̀ ráhùn náà. Nígbà táwa nà yí ná wàrà á nínú àwọn ìyá nígbà tó ẹ̀lẹ́ ayé báyìí. Àwa bá yín ṣàdéhùn níbi òkè tóòlù sí iná tí Musa ti máa gbọ́dọ̀ ọba sọ̀rọ̀. Àrùn Musa sì yí bẹ́ẹ̀. Wànàzá náà ní ìfún olùmọ̀ náà wà sáré wá. Òkè lórí ìdíná ta sọ yìí. Ibẹ̀ ni mú bá tí mo ń lọ gbọ́dọ̀ ọba rẹ̀ sọ̀rọ̀. Ibẹ̀ lọ́wọ́ ọba àlejò láti fún Musa ní ìta àmọ̀ sí Tàwọ́ọ̀. Revolution ìwé tí ọmọ fi jíṣẹ́ fáwọn ẹ̀ṣọ́ sí ẹ̀. Ibi ìwé òun ni ètò ayé àti tàlùkìyà máa ń wà sílé ní ẹ̀tẹ̀lé nǹkan báyìí ló lè ṣe láyé nǹkan báyìí gbọ́dọ̀ dé. Lébà ara kan sọ fún ara ẹgbẹ́ tó bá ti ń jọ́ lé ènìyàn. Ìwọ ló kà lè yan tó bá wù ọ́ láàyò láti ṣe ọlọ́run ọba tó dé àwọn kò sí ọlẹ́ ìrẹ́. Pẹ̀lú ọdún ìmọ̀lùbá yìí, ìdílé wa jọ̀rọ̀ lọ́ta sí kò sí kan tí ò láti àkíyèsí, kò sí kan tí ò sì ní ìlànà bá ti lè dé. ọ̀ọ̀ta ní ti wọ̀ pẹ̀lú ìlera kọ́kọ́ nira kọ́kọ́ nira tọ́lá bá fà rẹ̀ ẹ̀kọ́ nira náà ọ tọ́lá bá fà rẹ̀ sẹ́yìn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà tó dá ọ tó àwọn ọmọ fún mi lálàáfíà oníṣẹ́ kọ́kọ́ náà fún lálàáfíà ọ̀lọ́pẹ́ ara mi náà lè fún mi lálàáfíà tààrà rẹ̀ ọlọ́run tó wá ó ní tó ní ká ṣe ó sì ní sálá àgbọ̀dọ̀ dé. ṣùgbọ́n tó wà ní lẹ́nu ìdílé yìí òun ni pé ìyọ́ ra mọ́tò ó sọ fún ọ pé fún ọ́ọ̀lì tí ìyọ́ ọ̀lì náà ló mọ ọ sílẹ̀. ó sọ fún ọ pé pẹtrol ló máa ń dà sí bí pẹtrol ló dà sílẹ̀. ó sọ fún ọ pé bírèkọ̀ọ̀lì ló máa ń dà sí bí òun ló máa dà sílẹ̀. omi la máa lọ sí bí omi ló à ń gbọ́rọ̀ sí ìǹsọ́kàn àwọn nǹkan tá ń lò à ń gbọ́rọ̀ sí ìǹsọ́kàn tí wọ́n lẹ́nu. ó wá ṣe wá tó ṣe pé ìǹsọ́kàn ti Allah Almighty ọba tó ká wa ọba tó ní agbára láti ṣe wá lókun òun fún wa ní ìǹsọ́kàn aláàfọ́ a ní ìjọba òun aláfẹ́ ṣe Amẹ́ríkà. sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní. tó bá lọ rọrùn títí tí wọ́n rọrùn ìdí kí ló ṣe yóò nọ́ọ̀kì náà ni. Wọ́n ló padà nọ́ọ̀kì nígbà tó bá pọ̀ tó pọ̀. Tó wá rí nọ́ọ̀kì rẹ̀ yẹn ọlọ́run bá láwùjọ mọ̀ bóun ti dèjọ́ ẹ̀ kalẹ̀. wọn mọ̀ Ẹ̀rí Àwọn èèyàn onírànà ni wọ́n lórílẹ̀ ẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀kẹ́ ń bẹ ògbélẹ̀ mọ́gbòkò ni wọ́n lórílẹ̀, pàǹtírí ni wọ́n, ìdọ̀tí ni wọ́n lórílẹ̀, ẹ̀gbẹ́ ni wọ́n lórílẹ̀, wọ́n bá rìn lórílẹ̀. Torí ìrẹ̀lẹ̀, wọn náà bá rẹ mú ohun tọ́rọ̀ lẹ́nu. ó pé ìwé òfin obìnrin Musa lọ́wọ́. Ọlọ́ni wa náà sọ ní ààrẹ máa ń na wa ṣàlù wa. Àwọn bàbá wa ní àwọn àkọ̀kalẹ̀ fún wa. Ẹ̀rọ àtẹ̀rẹ̀ ẹja. Ṣùgbọ́n ní sí Wọ́n ní tó ń jẹ́ wọ́n ní pé ó ń ábíyá Wọ́n ní ìkànnì nǹkan kan ni tó kúkú abẹ́rẹ́ta ó dà gẹ́gẹ́ bí yìnyín bí snow báyìí lórí láwọn ọ̀gájọ́ àpẹẹrẹ adékàtọ́ tó bẹ́yà bí àléwà lọ́ọ̀kẹ́ tẹ́bí street ìdáni tó máa ń dùn. wọ́n lé omi ọ̀jẹ̀ ń ta ń pè ní mọ́nà yẹn ṣùgbọ́n wà dálówà òun fẹ́ ṣe déédéé wọ́n ní ẹran ilé ẹ̀ka ní wọ́n tó máa ń pe ẹyẹ náà ní tòmáì àbẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní kẹ́yìn ṣùgbọ́n ìran ẹ̀ka ni ọlọ́ọ̀bà láti lè fi kẹ́yìn láti lè máa ṣe wọ́n láǹfààní kọ́ máa jẹ́ ṣe kọ́ fún wa. ẹ wọn tó. wọn lọ́wọ́ wọn títí náà ń pa wọn tó ní wọ́n máa bà wọn bẹ̀ nílẹ̀. tó ń lò wọ́n bí ẹrú tó ń fi wọ́n bí ọlọ́run àti musa ọlọ́run ti gbà wọ́n lẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ sọ pé yẹn bá bá yín àti fún yín ní ìwé òfin ilé iṣẹ́ mà tẹ̀lé àti fún yín ní jíjẹ mímu kọ́dà lọ mi sọ bá ti mọ ọ̀gá àwọn a wàlá tẹ̀sẹ̀ bọ́ sí ẹ má kọjá ìlànà ìkẹta ni ẹ máa jẹ náà. Àwọn àbá ní tẹ̀sẹ̀ bá ó ayé àìsùdúrọ̀ ẹ má tẹ̀sẹ̀ òdùdúlú. Ọlọ́ọ̀ka ẹlòmíì lónìí. Ọlọ́ọ̀ka ẹlòmíì. Ṣùgbọ́n èyí tí ó ti fi ìtọ́lọ̀ fi kẹ̀ yíjà àwọn èèyàn láǹfààní ó sì máa dé lóko ó ti bẹ̀rẹ̀. Gbogbo bá a ti ń sọ pé ìfẹ́ lágbára yìí náà o, àwọn èèyàn kan sì ń gbégbé sí ayé mọ́jẹ̀ta náà o. Ọ̀lọ́ ẹ̀. Àwọn èèyàn kan sì gbégbé ayé náà o. Àwa tí ìfẹ́ ti rí lọ́dọ̀ tiwa ló jẹ́ ká máa wò ó pé ọ̀nà. Ǹjẹ́ ọ̀nà bá ló bá yọ ẹ̀rí oṣù ẹ̀bẹ̀ ẹjọ́ mẹ́rin kalẹ̀ pẹ̀lú ọjọ́ léèrè tí agbẹ́jà ti kalẹ̀ báwọn àti ìgbòho mẹ́ta tó kódà oúnjẹ tẹ́lẹ̀ ní oúnjẹ lọ́wọ́ iná ẹ̀ lọ́bẹ̀ rẹ̀ ó ti fún ọ̀rọ̀ ó sì kí pé ìtàn ṣe láàárọ̀ àwọn oṣù lálẹ́. ọbẹ̀ tẹ́lẹ̀ láàárọ̀ yẹn bá bá ọ máa sọ wípé láàárín eléyìí ẹ̀ kó tó wá jẹ láàárín ọjọ́ torí pé bí ti di bíi méjì ti wà bẹ́ẹ̀ ẹran màálù náà tó ń bẹ́ẹ̀ ẹja náà tó ń bẹ́ẹ̀ ẹja gbé síwájú fún ẹnìkan ló ti jẹ́jẹ́ náà tiẹ̀ yọkàrà wa jẹ díẹ̀ balabala kama yìí ọ̀pọ̀ ẹran yọ̀sẹ̀ fún ege ìwọ́n bó ló sì yẹn lọ́dọ̀ àìkú náà yẹn. tòlùkùtù náà yóò kọ́ ọ́ dàbá o ajá oúnjẹ tiẹ̀ wà sẹ́sà àwọn tó wọn o lẹ́yìn àwọn ọlọ́run fún wa gbogbo tó ṣe yí pé èyí tẹ́ ẹ kó fi tàwọn tó súnmọ́ láǹfààní yóò wé ìdààmú wọn lè lọ dànù abẹ́rẹ́ àwọn àwọn akẹ́kọ̀ọ́ ìgbẹ́ tó pa wá àwọn àgbà òrí jẹ́ àwọn àgbà òrí náà àwọn àgbà òrí lò nínú tó bí àwọn ọba nú òun náà ní àlìsírọ̀ wà láti pírì fún ọlọ́ọ̀bá ọba ìgbẹ́ ẹ̀mọ́ nínú apá ọ̀ àrà ọ̀nà ní kí ẹ̀wọ̀n náà nà gbùdúrò ṣùgbọ́n tá à ń pè ní ìlà bùtùlù definition rẹ̀ gbọ́dọ̀ mọ́ torí pé lọ́dọ̀ lórí ìfọwọ́ ọ̀rọ̀ ẹ̀ pàdé ẹni tó rí nígbà tí ẹ̀rẹ́ nìkan ní ti tọ́ra mọ́tò fifty million báà ìnápa rẹ̀ ti tẹ̀dù ó lè má jẹ́ ìnápa lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ lè bùkátà tó lo mọ́tò fifty million iṣẹ́ rẹ̀ lè bùkátà tó lo mọ́tò one hundred and fifty million iṣẹ́ rẹ̀ lè bùkátà tó lo mọ́tò three hundred million tó bá ti ní kápá rẹ̀ tí ó sì jalè láti rà á. Tí ó sì pa ọmọ làkè ọmọ làkè jì lẹ́kùn lẹ́kùn kó tó di tọ́ra. Tí bùkátà rẹ̀ bá ti béèrè fún un. Láàbọ̀ ń tẹ àbọ̀ ní ìmọ̀tẹ̀sí lọ́dún sọ pé tá a lè pè ní àlùkùsọ̀. Òun náà ni àlùkùn bá kò rí máa ń lá bá ń dọ̀tà fún. دنيويا أو أخرويا الإنفاق فيما لا فائدة فيه دنيويا أو أخرويا هنا إيماننا níbi nǹkan tí ò lè ṣe wá láǹfààní táyé àbíkàlì ìyáma. Ìdí jẹ́ ìṣòro ọ̀gbọ́n. Torí ìṣẹ̀lẹ̀ yìí, ṣé oúnjẹ tí àwọn á jẹ tó kí wọ́n sè é tó wá jẹ́ díẹ̀ ń bẹ́ẹ̀ dàrúkù àgbàdo òru kò sábà nígbà tó ti ọ̀ ẹsẹ̀ tó gbé díẹ̀ owó ṣe díẹ̀ wọn náà àbí ìgbésọ̀ tó wọ́n ṣe dọ́kọ̀ ìfáìtì àwọn tó lè jẹ́ ẹ̀ tó lè pa àtàrà ìfáìtì wọn nípa orúkọ orúkọ wọn lọ gbé fún wa. nígbà náà wọn ti ń jẹ lábẹ́ tó ń pa wọn. ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ ń sọ mọ́ ẹ pé ẹ̀yọ́ ọmọ israẹl àdéṣẹ́nu ta ṣe láti fi mú ẹ̀rọ ẹ̀yẹ ẹ̀mú láti àjọ̀dọ̀ ẹ má kọjá àná ẹ ẹ má nànà gbogbo lúùkìrì ta ṣe láti fi mú ẹ. fáà torí tẹ bá pọ̀ tẹ náà gbọ́ tẹ nínà gbogbo lókùn tẹ fẹ́ máa ná ìyẹn ń lọ ẹ̀rọ ìmú nǹkan dọ̀bí. ìdílé ìlera ọba Ọlọ́run ọmọ ìyá ní àwọn iná gọbí. Ẹni tí ti ní pọ̀ kalẹ̀ lórí pápọ̀ ní Ẹni tí ní ìlú ọlọ́run bá pọ̀ kalẹ̀ lé lórí ó tọ̀ ọ́ parẹ́ náà ó pè fún báwọn èèyàn béèrè nínú ọlọ́run ọlọ́run sì ní gbogbo ẹni tí ìbínú wọn náà máa ń sọ̀kalẹ̀ lé lórí ó tọ̀wọ́ bá fi o ògbóntú wọn náà bá ń náwó sí tó ṣe wípé tó lè gba kíbinú ọlọ́run ọba ó sọ̀kalẹ̀ lé lórí ọ̀yà lọ jáwọ́ gbogbo àwọn ọmọ làkejì lẹ́kùn jayé òun náà ó lè gbàdúrà ọlọ́run gbèsè ayé rẹ̀ yìí. gbogbo gbogbo àwọn ìwà èyí tọ́lọ́ ọba àlejò ọlálòdì bí gbogbo àwọn aráàmù ọlọ́run tó ní ọmọdé bẹ́ẹ̀ ní jíjẹ ní mímu ní ṣíṣe tó ọba ti ń ṣe olùpà sídìrì ọlọ́run bá fẹ̀ka lẹ́nu ìdíje ayé rẹ̀ o. <laughs> ẹlòmíín ní lánàá kò ní má lè ní sábà ti jẹ ẹlòmíín jí òjò ní ó ti fọwọ́ pa ìdí ní ọlọ́run tó kọ̀ọ̀kalẹ̀ nínú ìdíje ayé rẹ̀ yìí ó ti béèrè nínú ọlọ́run ó ti wá ń sọ sílẹ̀ ìdíje ayé ẹ̀. torí ìdí eléyìí obìnrin tó bá ti wá ronú bẹ́ẹ̀ tó náà rí bóun ti sàwọn nǹkan bẹ́ẹ̀ ṣáájú tó pọ̀ láboríjì nǹkan láboríjì síwájú ọ̀rọ̀. wọ́n ti sọ̀rọ̀ ní sèkì bá sèkì padà débi ọ̀nà ọlọ́run bá lè lọ náà tó sànú ẹ̀. ìyẹn ló fi tẹ̀lé pé wáyé ní ìlàgá fáwọn olè ń dáàbà ṣùgbọ́n èmi ọlọ́run ọba làbọ̀ báà àwọn ọmọ ẹni tó àbá àrígbọ́ ọlọ́run ọba àrígbọ́ láti mú wá mẹ́ẹ̀ sí pátólì mọ̀ bá alága làbọ̀ báà èmi ọlọ́run ọba ọba tí màá ń ta títí náà ní àbẹ́ ìta ó ní làbọ̀ báà wọn a máa gba títí wá ṣùgbọ́n mi máa ń ta báà wọn máa ṣàforíjì fún gbogbo tó bá ti jẹ́ ipò mi àwọn ìwà tí ò dáa. báyé kúlù máa ń dábà ìlẹ́yà túbù àlè ìnira ọ̀bá náà gba títú bẹ́ẹ̀. wàhálà náà lẹ́gbàá sí ni ẹni bẹ́ẹ̀ tó wá tún bá ná ó tún wá dé sígbàgbọ́ kú wàhálà ó wá lọ ní já amáńdá rẹ̀ kúkúrú áwọ̀

ثالثا تابع أي ترك المعاصي وآمن أي آمن بقلبه ينسان بقلبه يقبل يقبل يقبل يقبل Owó tí ربما قوم والجماعة وعمل صالحا أي عمل بجوارحه yóò wá oríṣiríṣi ìrẹ́pà náà lọ́mọ wá sí láti fi tọ́lọ́ ọba. òun yóò pàtàkì lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà. ní tó ń máa lẹ́yìn náà ìmìtára ọ̀rẹ́ ìgbà yóò wá kékeré yóò wá wáyé ìmọ̀nà ọlọ́run lórí àwọn ìgbàgbé ìgbè. ṣùgbọ́n kẹ́lìmọ̀ ìmìtára yẹn lọ́dọ̀ àbọ̀ olùmọ̀tẹ̀ sí ẹ̀ àwọn àbá olùmọ̀tẹ̀ sí ìrírí ẹgbà wọn ọ̀rọ̀ bíi mẹ́rin látọ̀dọ̀ àbá àdìgúnmọ̀ àbíkọ́lá wọn lọ́rọ̀ yín látọ̀dọ̀ àbá àbílẹ̀ ìbùnà àbá àbílẹ̀ ni wọ́n lè fún mọ́tàdá àìlámù ìdásí. lẹ́yìn tí ó fi túbá wà á mẹ́nà wà á fún mọ́tàdá méjì. kò sí méjì tí a ti tó padà àbẹ́ǹkà títí ìṣẹ́ẹ̀rẹ́ torí ìdí eléyìí ìwọ náà tó fi ìwà ìṣẹ́ẹ̀lẹ̀ mọ́sọ̀yẹ̀ méjì lórí dáàbò kò padà síbi ẹ̀mọ́ kó o lè bá aláàánú ọlọ́wọ́ bá gbà kó náà bọ̀ àdéhùn oríṣi ọ́ kó o lè bá a àfọwọ́fà mi ti ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn nínú ìdíje ayé rẹ̀ ayé rẹ̀ ti ń dùn tó ń dáàbọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí àfọwọ́fà ó béèrè nínú ọlọ́run nínú ọlọ́run ayé ayé wa dà. ọlọ́run ń kọ́ wa lọ́nà àbáyọ gbogbo wa tó ṣe rí pé kí nǹkan o ti gba ilé tó dúró lórí sọ̀rọ̀ lọ́wọ́ ọba tó da ọ́ ṣe bí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn lọ́dọ̀ àwọn èèyàn òun ni wípé yóò ti máa jẹ àkókò kábọ̀ lórí àìní yóò máa bẹ̀rẹ̀ wọn pàápàá jùlọ ká gbé nílé ọ ètò súnmọ́ àwọn àtàwọn ètò mùsùlùmí yóò sì jẹ́ mùsùlùmí náà ẹlòmíì náà ẹ̀rì yóò máa lọ ilé ìjọsìn. a máa ń lọ ṣẹ́ẹ̀kì a máa ń lọ gbogbo ụba ló máa ń lọ ṣùgbọ́n ẹ kọ́wọ́ rẹ̀ ó ṣe tí ó wá tẹ́ ilé ìjọsìn ìtàdúgbò wọn ẹ̀yẹ kò ní lọ mọ́ ara àwọn ọ̀kan níta lórí pé wá pásọ̀ wá béèrè ta ètò àmàrí mọ̀ ọ̀rọ̀ ara kò sáàyè ní ní oyọ́ ó kan tó ti ń tẹ̀lé ó ti wọ ẹgbẹ́kẹ́gbẹ́ kan tó ti rí wípé àjọ àtẹ́yìn ṣe fún tó wù fi lówó yẹn tọ́lọ́ ń lè wù sábà bí wọn tówó fi dé abẹ́rẹ́ta kọ̀gbàmá gẹ́gẹ́ bó ti jẹ́ sí pẹ́lú níyì lọ́dọ̀ ti wá ní yọmọ wa mọ́sáájú gbogbo ìgbà yọmọ bẹ̀rẹ̀ ọ̀ kọ́ra báwọn bá ń ṣàdúrà yìí kò wá sí àlẹ́ ìgbẹ́ láti bá bẹ̀rẹ̀ ọ̀ á kókó bá dé ní mọ́sáájú àyè àwọn àtúnfi rárá wàyà bá rẹ̀ gbádùn àwọn ọmọ wa bẹ̀rẹ̀ ọ̀ ọmọ wa bẹ̀rẹ̀ ọ̀ lóòótọ́ Wọ́n àwọn akọ́kọ́ tó àwọn tó ìfúnjẹ ara wọn àwọn àmì àwọn tó padà tó sàdúrà tó mọ lórí. Ẹ̀jẹ̀ ọ̀dà àbùtá tó wá bèrè fún wọn à. Ẹ̀fọ́ àgbẹ̀wọ̀ bá a gbé ìmọ̀ sáàyè mi, kò sáàyè abẹ́rẹ́ ìgbà. Ṣùgbọ́n gbà tó ń wá àyè wà, ṣùgbọ́n gbà tó dé tán kò sáàyè gbà. Ọ̀sá ó ìbéèrè sínú ọlọ́run ọlọ́kọ̀ọ́ra rẹ̀ léèrè ẹ̀ tọ́wọ́ wá yá tọ́wọ́ lò ó wúwù yóò wá jábọ́ pì abẹ́rẹ́dá yóò lò ó wúwù yóò jábọ́ pì pàtẹ́rẹ́ yóò tó blablabla yóò ti kú pì gbogbo tó blablabla ní òkúta rẹ̀ tọ́wọ́ gbẹdẹ́rẹ́ yóò tó pì. ó ti ṣe kẹ́lẹ́ ó ti béèrè sínú ọlọ́run onígbà tó wọ́ bá dé lẹ́nu ní ọ̀wá máa ibi tó ti ibi tí ẹni máa jẹ́ni máa ọ́n ọ̀gẹ́ni jẹ́ni máa ọ́dà àwọn olóṣó yóò mọ̀ jẹ́ni máa ọ́dà àwọn ọtí alcohol yóò sì máa wọn gúúpù oríṣiríṣi tó ẹ fún wọn ní dáadáa àti tí wọ́n ń tẹ́lẹ̀ sí apàjọ ọ̀rọ̀ wà lọ́lẹ́jọ́ ìdílé àwọn òṣìṣẹ́ owó tó kù ya apàjọ ọlọ́run lọ́dà àwọn tí wọ́n bá wà sínú ọlọ́run ẹ̀gbọ́n ilé owó lókun ya pàṣẹ lọ lọ́dọ̀ àwọn tí ń wádìí ní ọlọ́run. ṣùgbọ́n bá a ti kún ìrìnnà náà owó lókun wádìí jẹ́ náà lọ́dọ̀ àwọn tá a bá ń wáyọ̀ ní ọlọ́run. àbẹ̀lẹ̀ ọ̀gọ́rọ̀ kò ká bìí wà náà kó wá jáde kó wáyọ̀ ní ọlọ́run kò jáde. torí ìdílé ìjàmá ẹlòmíì làárọ̀ bá ti máa ń sọ yí pé àrò a máa láti dá àrò àtẹkẹ́nẹ́ àrò a máa láti dá àti dárò ẹlòmíì ẹ máa dárò ẹ̀ ẹ̀yọ́ máa fi ti ẹ̀já bẹ̀rù láti ní aṣọ fún yìí báyìí ah, ó dẹ̀ dúró lówó lánàá dáadáa lówó ah, lánàá iye kí níta ni wọ́n ẹ wà á rí gbogbo ètò wá sí àwùjọ gbogbo ìdíjọ ara wọn ẹ̀yọ́ wọn bá dá òjá kó o wá rí fún báyìí àfọwọ́fà ẹ̀ ni ìbínú ọlọ́run lé béèrè ó sì ti dé ṣùgbọ́n òkú ẹni tó lọ bá lọ bá ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ náà òòrùn tó sì wà ń ta náà dábọ̀ ọgbẹ òòrùn tó wà ń ta ó dábọ̀ ọgbẹ ilé òsì ìsú tọ́lá àforíjì síwájú ọlá ọlọ́ọ̀bà àlejò aláṣọ ọmọ yìí pé wáyé ní ìlànà ọgbà tọ́jọ́jẹ́ náà ọba aláforíjì yìí lè máa ń sáábà Fẹ́ni tó bá tẹ́rí pò nínú gbogbo àwọn ìwà ìyá bá ṣe wọ ọlọ́run ọba tó bí ìyà tí ń jẹ lọ́wọ́ fún, tó bí ìbínú ọlọ́run ọba tẹ́rí lọ́wọ́lọ́wọ́ fún. Mo láti sọ fún àwọn pé ẹlẹ́bí ọmọ wa kó ìyá àwọn àbá tó lọ kó ìyá àwọn ọba láyé. Pé ẹgbàá wọn kí ní ṣe wọn. Ó dààmú ara ẹ̀ òkú ìdẹ́ka tí ń ṣe ọ̀dọ́ náà ọba rẹ̀ ní kọ́ padà sí. Túbá àwọn ilé ìtòsí sáájú yẹn náà pé bá ọ̀bá sọ̀rọ̀ àti tó máa ń ya ní káàkiri kó má jẹ pé àwọn adìẹ náà ló tó pàdé. ẹnìkan ẹni tá ń sọ yìí ẹni tí mo mọ̀ dáadáa ni o ó sì ẹ sọ́ra pẹ̀lú àwọn ìyá níta. nígbà àwọn ọmọ dọ́dọ̀ ọ̀kan náà wà fà nítorí wọ́n sọ̀rọ̀ ni pé àwọn àfà yẹn kọ́lọ̀ ti rárá fún wọn. wọ́n wá dá ọ̀rọ̀ yẹn lẹ̀ lójú ẹni yẹn náà wà ń kí n lè wọ́n ti sọ ṣùgbọ́n wá ẹni wá tẹnu yẹn wá sọ pé

Láti sọ fúnra wáyé pé gbogbo lè tẹ́ ń gbọ́ ìpadà fọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ ẹni tó ń lọ pa mí. Ìyapa àti ọlọ́wọ́ bá tiẹ̀, ìkọ̀tọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ó ti jù tiẹ̀ lọ. Ṣùgbọ́n fún ara ẹ̀ tí òun gẹ́gẹ́ bí ara ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá tọ́ da pé ìrònú tó òṣìṣẹ́ náà tọ́wọ́ àforíjì síwájú ọlọ́wọ́ bá tọ́ da o. Tọ́wọ́ àforíjì síwájú ọlọ́wọ́ bá tọ́ da o. látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ba àlejò náà ń sọ fún ayé gbogbo ọkọ̀ bá wọ́n lè sọ bí àwọn ìwà ẹ̀ṣẹ̀ yẹn tó ọ̀nà tó máa di àwọn ará rẹ̀ káàkiri bí a ní wọ́n máa dá oríṣiríṣi sàárà wọ́n máa dá fún ẹ̀ka tẹ apáka ajá ọ̀gáníìkì kò tí pé wọ́n mẹkáníìkì. wọ́n ní ọ̀kan náà àwọn àbá tọ́wọ́ bá ṣe dáadáa fún wọn. irú wá àti ìwà tá à ń ṣe àwọn làwọn máa ń ṣe àwọn tá a ti wá bẹ̀rẹ̀ fún wọn làwọn náà tẹ̀lé. torí pé lánàá tún mẹ́rin. àbá yìí òun wá ń bẹ ní UK. ìmọ̀ gbọ́wọ́ àti àwọn àbá yìí dáadáa ó ti wá gbọ́wọ́ àti dáadáa. ṣùgbọ́n pẹ̀lú àwọn àbá àti àti ti há lọ́wọ́ rí tí wọ́n ti máa fi àbọ̀dà wọ́n máa ń lọ ọwọ́ ẹ̀dọ́dọ̀ rẹ̀ ní uk tí wọ́n máa lọ bá ti àánú sídà. àbọ̀ wa mọ̀ pé àwọn àbá yóò mọ̀ pé àbá ti ń gbọ́wọ́ àti náà iṣẹ́ ti ń já. ó tún wá lo bọ́wọ́ ẹjọ́ àbá à ẹ máa rọra ẹ kọjá mẹ́ta o ṣé mo lè máa bá yín sọ̀rọ̀ báyìí torí pé nǹkan tá a rí i lágbàdí ẹ kéde dára òun lálàá alákòóhùn sì rí láwọn màálù dúdú òun rí lójú hàn tí ẹ bá sì lábọ̀ àlábẹ́ ẹ̀ lágbára ni. ẹ wọ́n á lẹ ká ṣe alábàákan rẹ̀ ìdíkí lẹ́jọ́ ká ṣe wáyé ẹ̀sìn sàrà ni ọlọ́dà òun ti láka nàmbà ìlọ òun ní ra ẹ̀mọ́ wọlé nàmbà ìtàn ọwọ́ alága mi bá ṣe ìdí ìta wọn. ó ní gbà tó wá sí ìdíwọ́ rí àkàrà ní fifty thousand àbá fifty thousand péré fifty thousand ẹ̀jẹ̀ mi. kí ló ṣẹlẹ̀ nígbà tó wọ́n wá sí ìjà ń jẹ́ mi yìí. agote tẹ́ ẹ rà gan-an. Ó lé ní one hundred thousand dollars lásán. Àwọn sọ̀rọ̀ pé sàrà fifty thousand. Kí ni abẹ́ rà tó bẹ́ ta àwọn ìṣẹ́ wọn ṣe ṣe ìlera? Àbá ẹgbẹ́ ilẹ̀ lẹ́ẹ̀rí náà ní ìdí èyí tí mo rí ilẹ̀ rí. yìí yẹn náà wọn ìkẹ́ ti yí àbá yìí pé kò sí ìdájá tí wọ́n rí ọlẹ́dún jẹun lẹ́gbọ̀n jẹun náà. owó ọdún máa ń pè lọ́dọ̀ wọn náà wọ́n lè máa di ọ̀nà. wọ́n bọ̀ orí kìnnìkan nígbà tó wọ́n wá débẹ̀ wọ́n ló ta fọwọ́ fà wọ́n lọ fẹ́ náà tó wà tó ń jẹ́ tó wà tó ń jì gbogbo tí ń dàrú yìí ọ̀fẹ́ tó kò padà. wọ́n máa pè lọ́dọ̀ wọn gbogbo ń bá ọ ọba ẹgbẹ́ kò wá ní dára bẹ́ẹ̀ ọdún ọlọ́jẹ́ gidi àwọn tó dà lọ́rẹ̀. torí ìdí eléyìí jẹ̀rọ mùsùlùmí ẹgbẹ́ tó ń kálukú wa àwọn bàbá wọn ní bọ́mọdé bá ṣubú àwọn wájú bàbá bá ṣubú àwọn ẹ̀yìn o. ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó bá lọ́pọlọ olóògùn flashback pé kí ni mo ṣe tó fa ibi tí mo ti sọ́tẹ̀rẹ̀ lẹ́yìn ọlọ́ọ̀bà àlejò aláìsọ mọ̀ ẹgbẹ́ wáyé ní lábọ̀ fàá èmi ọlọ́ọ̀bà ọba alákòókì ni látara ọba ní Israel lọ́nà tí ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ilé ọlọ́dúnwà ní lábọ̀ fàá ọba aláforíjì ìyẹn lọ lè máa ń ta ṣùgbọ́n fún gbogbo ẹni tó bá fẹ́ kó bí àwọn ìwà ẹ̀jẹ̀ tí wù tọ́pọ̀ àbínú ọlọ́wọ́ bá fún yìí wàhálà tó wá ní kàgbọ́ nínú ọlọ́wọ́ bá tó tí ọ̀sẹ̀sẹ̀ tó máa ya létí tí ọ̀sẹ̀sẹ̀ tó máa dààmú ara rẹ̀ tí ọ̀ máa gbé rẹ̀ lọ́jà tí wọ́n máa bá jẹ tí wọ́n da ogun fámìlì rẹ̀ ní sáńgbà báyìí pàṣẹ ọ̀gá ìyàwó ilé rẹ̀ ó ti fẹ́ pàṣẹ ẹgbẹ́ o ó ti fẹ́ pa kòtò rẹ̀ o ìyá tó bí ọ ìyá rẹ̀ ọ ìyá rẹ̀ ọbẹ̀ tí ó dájọ́ ìyá tí ò tí ó dájọ́ nígbà tí lọ́wọ́ kí ló ń rẹ nígbà tí ń fún ọ lọ́wọ́ kọ́kà ara jẹ́ ọ̀yàn onímù rẹ̀ fún ọmọ mi máa ọ̀gá rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ ìjẹ́jẹ́ jọ. àbí ìyá tí ń lọ ló pọ́jù rẹ̀ tó pọ̀ ọ̀gbẹ́ tó ṣe gbogbo ẹ̀ tó bá kà sí ọwọ́ onímù rẹ̀ lásán tó ní ọmọ mi máa gbà kékeré tó ọlọ́yọ̀rẹ́ jákọ́ta ẹ̀yà àbáwọn yẹn bẹ̀rẹ̀ náà bá ẹ sì bá yé ọmọ ilé ìjẹ́ látara tẹ́ ẹ sọ fún un ọmọ wa bẹ́ẹ̀ rí ìyá tó bí i lójúmọ́ ọmọ mi ò bẹ́ẹ̀ rí bàbá tó bí i lójúmọ́ ẹ̀ta bábílì bábílì ní ẹyẹ torí bẹ́ẹ̀ jẹ ẹlọ́bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́ ẹ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ rí bẹ́ẹ̀. Gbogbo àwọn àlìjẹ̀mú bá àlìjẹ̀mú lọ́pọ̀lọpọ̀ sí ilé wọ́n sí àwọn àlìjẹ̀mú mẹ́rin yẹn òkú wọ́n ni wọ́n wá dá nǹkan rú. Èdè nígbà tí wọn náà yẹn kúrì tí wọn náà rí lòdì níbi kúrì. Ìrìn kúrì tó rìn gbogbo ọ̀rí ni Bí ìjọba ti ọ́ wọn náà yẹra rẹ̀ wò. Tó ọmọ ya pàṣẹ ọba wàyí ní lọ́kọ́ fáà ọba nígbà ọba nígbà àbóríjì mú mi nígbà tí máa ń sàbóríjì bá ti ní lè máa ń dábà fún gbogbo ẹgbẹ́ láti tẹ́lẹ̀ kó ní àwọn ìwà ìyá máa fi wọ ọ̀rọ̀ wà á máa nà tó sì nígbà gbọ́dọ̀ yẹ kóró lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ wà á ní lọ́sọ̀ ọ̀lì ha òun ó máa ń ṣe náfìlà tó bá wọn ṣe lóore lóore kó múra sí i ọ̀pọ̀ àwọn àwọn abẹ́ fún ẹ̀ ọ̀pọ̀ àti tọ́ba ti lè máa ṣe lè àtọ́lọ́ ní lẹ́yìn ìgbà náà ó mà dàda àwa lọ sí tẹ̀sí àbáwa ẹ̀dùn àbá jí àbáwa ẹ̀dùn àbí tọ́lá wọn ní láwọn ìdáké ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ní ìyẹn bẹ́ẹ̀ àbáwa ti àyíkú ló ti bẹ́ẹ̀ àwọn náà ní tọ́mọ̀ dàda ayé ìgbàgbọ́ sunnati wal jamaa abẹ́rẹ́ wọn ní ìtajà ayé ìtàkọ́mà àlà sunnati wal jamaa. yẹn ní pé ó dúró déédéé lórí súnnà ó sì wà pẹ̀lú jamaa àtòlè mùsùlùmí abẹ́rẹ́ wọn lóun nìyẹn ìtumọ̀ ìtajà òun nìyẹn. bákan náà lágbára bá ọ̀rọ̀ mujahid wàdùhàn àti lọ́dọ̀ àwọn sẹ́láàbù ṣáájú náà àbá àwọn ọ̀dáàdà àwọn ẹgbẹ́ máa ṣàdá ayé lásìmọ̀ ní ìsìláàmù àtẹ̀yàmù wọn lọ́wọ́ sí ìsìláàmù rẹ̀ dáadáa. Títí omi kò ìsìláàmù rẹ̀. Wọ́n náà tí wọ́n náà ṣe rìn lọ Aslan Mùsùlùmí gan ni wọ́n ní sílẹ̀, ó ti wá rìn lọ gbogbo wọn tó wá bá a káàkiri náà kò jọra wọn padà sí Islam padà sí Islam ẹ̀kọ́ náà balẹ̀ gbígbé ayé rẹ̀ ọlọ́wọ́ bá a lè fi ọlá mi sọ̀rọ̀ ẹ̀ torúkọ́ ọlọ́wọ́ bá a lè fi ọlá mi sọ̀rọ̀ ẹ̀ wà máa ń jẹ́ pẹ̀lú gọ́ọ̀rọ̀ ìṣìláwò ìṣúná fàlàyé òkùbára ní ìfọwọ́ ọ̀bẹ̀rẹ̀ áàkùrọ̀ ti rẹ̀ lọ́kọ̀ ọ̀sẹ̀rẹ̀ yìí. ṣùgbọ́n Quran ten, Quran three, Quran three, Surah Al Imran. Lọ́lọ́ ọba àdìgbò láti sọ. Torí ìrẹ̀lẹ̀ jamaa, Abba ń sọ fún wa wípé Lazima ní Islam, ó wá ń bẹ Islam kò tiẹ̀ ká ṣe é. Ṣùgbọ́n pẹ̀lú eléyìí tí wọ́n wí, wọ́n Mùsùlùmí tó o represent Islam Islam rẹ̀ táwọn àrùn Islam pé sí ọ lára ṣàádà rẹ̀ tó wéréré ìkọ́ bá sọ láti rẹ̀ tó ti ẹgbẹ́ lórí. Fọ́ọ̀mù Zakat ìgbàgbọ́ rẹ̀ lórí àìsí tí mo ti abẹ́rẹ́ lórí. Bákan náà ti dẹ́nu méjèèjì mú pa àlẹ́kẹ̀ẹ́ sọ Mùsùlùmí tó náà ni ọ́. Àlùmọ́sílẹ̀ من سلم المسلمون من لسانه ويده كان يمين síbẹ̀ lórí wọ́n tó ní abẹ́rẹ́ rí nìkòlè ní tó sì jẹ́ sí gbogbo pàtó pé fún ọwọ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ ti tẹ́jà ara rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀rẹ́ ti tẹ́jà rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí yọ ó jẹ́rẹ̀ ti tẹ́ títí tó yọjú fún Islam torí ìdí ìwọ́n tó bá ti ṣàwọn àti pé mùsùlùmí yọ nípìnlẹ̀ náà mùsùlùmí ló ti ń jẹ́ ìsìláàmù rẹ dáadáa lọ́mọ tó bá yẹ kó ṣe láàmú tó mùsùlùmí yọ lọ́dọọdọ kéṣe tó tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ àwọn èèyàn torí tí ń jẹ́ mùsùlùmí lọ́dọ̀ àwọn èèyàn tó o bá sọ́ra àdàlú ni o ṣùgbọ́n ìsìláàmù tọ́lọ́ òun làwọn yòó ìsìláàmù tọ́lọ́ òsì ni èèyàn ní máa ṣe gbọ́dọ̀ sí ní ká àyàtọ̀ máa ṣe déédéé lọ́nà àti máa ṣe déédéé lọ́nà àwọn èèyàn náà. gbogbo àwọn iṣẹ́ bá ní táwọn èèyàn ṣe tó wọ́n yẹn ẹ lọ mọ̀ yìí pé tí wọ́n ni wọ́n ṣe ìṣe ìjọba ni àti wọ́n ṣe. torí ìdí eré àbá kọ̀tádà nínú túmọ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́kẹ́rì máa ń mọ̀ dàdá òun ní pé làzima ni àtàyà múdà ó kú olórí ìdáwó tó dáhùn ti gbogbo ajá ìlà yìí ìjọba tí a ní káàkó lọ láti tó lè tẹ̀sí wa lẹ́yìn wọ́n ní fún màtàrá ayé àlùmọ̀ ánàlì àádá tàwàbá abẹ́ǹdà wọ́n ní ẹni náà ó tó wá mọ̀ yìí pé èyí tó ń ṣe yẹn kóhùn ó dúró déédéé lórí ìlànà kóhùn ó tún tọrọ àforíjì lórí àwọn àṣìṣe yẹn kóhùn ó ti bẹ́ẹ̀ kó bí àwọn àìdá tó ń ṣe tẹ́lẹ̀ owó tó para rẹ lọ. Abẹ́ torí ìdílé ìjọba mùsùlùmí ẹ̀kọ́ lọ́wọ́ bá àlejò ọlábẹ́ akọ́ lórúkọ fún wa látara àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tá ànábì wa Musa tọ́lọ́ ní ìtara òkèta ti là wá lọ́wọ́ ọbẹ̀rẹ̀ àwọn náà. Ọlọ́run wá fún ànábì Musa nílò òfin kókó pélé wọn lọ́wọ́ kókó bí máa bá wọn sọ̀rọ̀ pé tó wọn náà wọn fẹ́ lélẹ́yìí. Ìgbé wọn náà ọba ẹ̀fẹ́ rere gbogbo ọ̀tọ̀ ọlọ́jẹ́ mùsùlùmí náà ọgbọ́dọ̀ máa kí lè fi náà ọba rẹ tó náà ọba ní àṣẹ ẹsẹ̀ mùsùlùmí bá kẹgbẹ́ yàrá lásán kẹgbẹ́ yàrá àgbàlagbù nìkan àgbàlagbù sànńdè sànńdè àbí ìjọ ọdún kálukú bí wọn gidi táwọn máa lọ nígbà tẹ́lẹ̀ ká lọ sí títì kí lọ lọ ní àṣẹ gan ń gbọ́ bẹ̀ kí lẹ̀ ń lọ sí Àyà kò ráyè mélòó lórí ìta fún ayé lójoojúmọ́. Ta ló mọ̀ nínú yíjẹ sọ̀rọ̀ Àbí gbogbo ń lásán? Àbẹ́ lásán? A gbọ́dọ̀ máa kéré fún wa sọ. Ìgbà tí Musa tọ́lọ̀ fún oníṣírà ọlọ́run ló ṣàlàyé báyẹn pé ayé yàtọ̀ fún Òun náà òfin ta yìí. Mo ní ọ̀bà yẹn sígbèsè ayé náà ti fi rírí torí ìdí eléyìí nínú ọ̀gá tọ́lá ti sílẹ̀ pé eléyìí jẹ eléyìí ni ẹ̀tọ́ ẹ̀ máa jẹ nínú ìta àti láti dìbò ó bẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ náà máa jẹ inú ìwé òfin ọlọ́ọ̀la láti mọ eléyìí lẹ́nu lẹ́nu lẹ́nu ọmọ mùsùlùmí kọ̀mọ tó kọ̀mọ tó jẹ́ àràmù àyè onígbà tó ń dákúrẹ́ bí ìlò tó mọ̀ yìí pé àràmù lẹ́bí. ẹ wà gbàtí ìtọ́ka táwọn bá rí tọ́lọ̀ wà lóra ẹgbẹ́ nílé wọ̀ ọ̀rọ̀ one thousand four hundred kìíní four hundred àkàwé four hundred thirty eight years nǹkan hmm, four hundred thirty eight years káàtì ọdún mẹ́ta náà nílò mẹ́bí náà káàtì yẹn yẹn one thousand four hundred thirty eight years lẹ́nu kan wá lóhun fẹsẹ̀ mọ̀ yìí pé àràmù lẹ́bí kò sí ìtọ́jú mẹ́wàá tó ń mọ̀ báyìí kò sí pọ̀ mẹ́wàá tó wọ́n tẹ̀wọ̀ bára wọn lọ́kùn. kí ló fà á àwọn ẹni bí náà wà bára ẹ̀ ó bẹ pé dáàdì òun ní bíúrì dáàdì tó bí òun ó ní bíúrì. àwọn àfáà náà sì ni wọn á tàbí àlẹ́ àwọn lọ́sọ̀ọ̀sẹ̀ kò sábà tí wọ́n á ti fi bá àwọn ọ̀tà lọ. bíúrì àwọn náà wọ́n sábà gbọ́dọ̀ já àwọn ọ̀tà àwọn àfáà náà sì ni wọ́n sì mọ̀ fẹ́ sí ìyàbá àwọn ọ̀tà. ìyẹn wọn á jẹ́ pé òkè ẹ̀lẹ́ ìrònú lọ ní pé àrà àwòrán tuntun

ẹ̀sìn wa ò ní á jẹ́ ẹran tí wọn bá tí èèwọ̀ ni ọgbọ́dọ̀ jẹ́ nínú òfin ẹ̀sìn wa ní Islam mélòó mélòó lọ́wọ́ lọ gbé léèrè àwọn ibi táàbì máa ń gbọ́ kí lọ́lọ́ ń kílà lórí ìsọ tó yẹ wá dáná lọ o kéré táàgà ni máa pa dúdú lójú ìjà fún abẹ́ àgbà máa ń gbà àgbàjọ máa ń sọra wa jẹ́ abẹ́lẹ́ ọ̀bà àdìgbẹ́ rá kọ́lọ̀ kúkú gbogbo àná ti di tàbá kùkú lè láì lè kàmáà pẹ̀lú ògbọ́n lẹ́yìn eléyìí kí ló tún kàn pẹ̀lú àwọn ọmọ Israẹli pẹ̀lú Musa insha Allah ta'ala tó tó wá lọ kó sí ọmọ Musa sáàlè yíyù tóun tó bá wọn ma ògédè gbé màálù insha Allah ta'ala kọ́lọ̀ tó jáde lọ ìdájọ́ máa tẹ̀síwájú wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ aláǹkì ilẹ̀ Muhammad wàlá àìsí wa sàhàbí wa tẹ́lẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa